látọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ means from látọ̀dọ̀ means from wọ́n ránṣẹ́ sí mi látọ̀dọ̀ baálé wọ́n ránṣẹ́ sí mi látọ̀dọ̀ baálé